عباد الله يقوم النوار خطبة نشعب خطبة مشعنا لبجة إنما نقول هو طريق الهداية أني متوقع شعب أني مني هنا إلى إلى أنك هنا إلى إلى إلى أكيد أبو إلى الجنة إلى أكيد أبو ولنا وإيش أكيد أكيد أبو ولنا وإيش أكيد أبو ولنا وإيش أكيد أبو ولنا وإيش أكيد أبو ala karaira na anwura emu ya na anaghị nira ili tuwaja kiseme dule gomuri ba kaburi ni ana kene kanema kuzola kaburi ni ana kene kanema zile muri mkoro kaburi ni ana kile yon chike muri na nyeni hele temi sike neho waka kuntu muri ka nema ho ijo waka ka hi aka aka nyoke chana kare do mtu mtu disko na ho seme dule anwura wao ne ya gomuri ile mamotare ọkọ̀ ìgbà àpapọ̀ kẹ́ẹ̀ẹ́ màkàmọ́ rí romori àwọn ìkì gẹ́gẹ́gẹ́gẹ́ a ní mẹ́bà fún ìyàrí anákàmọ́ ní káàkiri ní nira àkókùnmọ́nù wákàrẹ́ kàkà láìlá ìlàlá ẹ̀rọ lè kàí nílì nánà ọ̀yí kàí nílì ẹ̀wọ̀n náà lè lọ́lọ́dọ̀ dọ́mùn ayáwọ̀ dọ́mùn ọ̀tún wà láàkìlá ìlàhà ìlàlá ọ̀dọ́ ọ̀rọ̀ ìkìtà àkọ̀wẹ̀ká ẹ̀yìn tọ́ta anáhùwá hẹ́kẹ̀ ẹ̀wọ̀n mọ́ yìí ẹ̀rù kọ́wọ́ ti dókè láìlẹ́ ńlá ọ̀ ẹ̀yẹ mo ní ọ̀sán ẹ̀rù múrí ẹ̀yẹ ní ẹ̀yẹ mọ̀ ẹ̀kà láìláha ìlàlá ẹ̀yẹ sọ́tọ̀ ẹ̀rù múrí ẹ̀yẹ sọ́tọ̀ àyàwó láìláha ìlàlá ẹ̀yẹ sọ́tọ̀ àyàwó ẹ̀kẹ̀ ẹ̀rù múrí ẹ̀nà ìpàlá láìláha ìlàlá ẹ̀yẹ sọ́tọ̀ àyàwó ọdún bá nyẹ dáadáa ẹ̀rù múrí láìláha ìlàlá ẹ̀yẹ sọ́tọ̀ náà bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àhá أنا يوم مريم يا سبحانه وتعالى لا إله إلا الله أجل أنا أدب الكتاي يوم مريم أبواب فمي ذلك نكيكا يما من كوي يا وعوا داي نينا داي واسكو عين جاي هو يوري وأن المساجد لله فلا تدعوا مع الله أحد أبدا ما جنوا ومريم يما ما يذهب مريم أو إن لا إله إلا الله أكيد هذا دوب ماذا باي

olókè àrà wọ́n sọ láìsá lúpà àti mọ́tò àwọn àbọ́lá ẹ́ ìjẹ́ náà náà sọ̀rọ̀ ẹ̀rẹ̀ ní ẹ̀kú ní ìdímọ́tò àwọn mọ́tò wọn náà sọ́nà náà rọ̀ká mọ́tò ọjẹ́lẹ̀ orí èkú ebi aka yẹ́sà yẹ́sà yẹ́sà wẹ́wọ́ ògbódà ní akẹ́lẹ́ abẹ́ ìdáni ọ̀rẹ́ láìláìlá ọ̀rẹ́ yìí sọ́ ẹ̀yìn ọ̀nà zàmánì mẹ́rin ẹ̀wò mọ́rí àgbà sọ́dà láì mẹ́ sọ́dà mi táwìlì jáde lórí ẹ̀yìn ìdòrúlé náà sẹ́bà máa ní mẹ́rọ àwọn àná aka ìjọ nílé ká ní ìdòrúlé máa ní mẹ́rọ kẹjọ àwọn ẹ̀yìn náà ọgbọ́n ní àwẹ̀ ọgbọ́n ìkú àwẹ̀ so ẹ̀yẹ́ náà hún nílé òlùkọ̀rọ̀ káàkà láìlá ilẹ̀lá ẹ̀yìn lọ́tọ̀ náà wáyé kẹ́ òmórí àmọ́dọ̀ wáyé kí sọ́tà òmórí dá àmánìmẹ̀ lọ́ka wéèdè bọ̀t bọ̀t ẹ̀m òsìlẹ̀ nú bọ̀t ẹ̀m two of them akomori ka ọta mi mẹ wẹ́ẹ̀ yẹn wọn kọ omori ọdọ àwọn arìchìrì àná omori mẹ tí wọ́n tẹ̀ mọ̀ mẹ́ àwọn èèyàn tó mọ̀ ṣẹ́ dùn ẹ̀bẹ̀ ọdọ mori ojú ọdún ẹ̀rọ mẹ́ lọ́dún mọ̀ ikọ̀ màdúrà káàkiri sọ́rọ̀ lọ́dún mọ̀ ọ̀ká ẹ̀rọ ẹ̀ka wàhálà kúsàlà wà màdúrà. àníyàn ṣẹ́ dùn náà ayọ̀ rí ayọ̀ rí ọ̀dọ́ لكن يكون بدين ميجان الجماعة بياكم وتوصل عليه أباكك اللهم عني اللهم عني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم عني على ذكرك وشكرك اللهم أعني mulina wa mugonde ala zikirika kama zama yao obe anyani kwaga po anyani idiot ona kunu ka ega aikosa omuri medima tama yao mono makaka otamshi tena rufun oya si ukuka yuka obe no ne majini kama kwenye sawari allahumma aini mulina wa mugonde ala zikirika ya tama yao tijara kujara kuyi yake ijayo ni tama yaka wallahi لا يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون نوايا زمايا حسبنا الله هو نعم الوكيل نعم المولى ونعم النصير يما سمايا إجا الله لنا كده نوى زمايا نمك لا حول ولا قوة إلا بالله نوايا زمايا هني تنبو بمه زمايا جيساني

inu ko ne na sharu muharram inu ko na no muri ko zero ko wa muri na bo na bo wa ko ba no ko ba ne no ne tura ni so ba ka na ma na na wa wa ko no muri akida ibinyo ka me ka so mai an an ibe mu no wa wa na muri wa ìdẹ́ náà oríṣi àmà àmàṣọ́gbà ọ̀làdì ọmọ náà fọ́ wúrẹ́wà ẹ̀ ọmọ ìnáwó tí yọ mẹ́tẹ̀ẹ́ ká jẹ mọ́lá náà náà yẹn tí wà wáyé ká ìyàrú yà wáyé ká náà ìwé ti jẹ́ kó dẹ̀rẹ̀ sí wàlá àti ìdẹ̀rẹ̀ wọn. Náwó àti ìkílọ̀ tàbí àṣẹ ìṣẹ́ fún méjì ọ̀kan náà rẹ̀. Ọmọ ìgbésà mọ́tò náà kàkàkà ẹ̀ ń gbẹ́sọ̀ náà kà ọ̀nà ọdún ìkẹsẹ̀ ọ̀dọ̀ tí wọ́n kàkẹ́ ẹ̀wà ìsọ́mà náà ẹ̀kẹ́ ẹ̀wà ara dìbà ìdáni àwọn tó mú sí lọ́wọ́ lẹ́sẹ̀lá ẹ̀wà ní díṣọ́nàrì dúnyìnwé lónà ṣọ́nà dókítà ní demand wọ́n dí demand tó díṣọ́nàrì díṣọ́nàrì kẹsọ́ demand dọ́kí wọ́n aláwọ̀ nítorí ìdíjàkú wọ́n ìdí economy sọ́yà tó dùkì demand wọ́n ti sáà ẹ̀lẹ́gà fún wọn dá ìdìmáà yàtọ̀ kọ́kọ́ ẹ̀dá ìdìmáà ìdáná ẹ̀ka ayawe kẹwàá ìkọ̀ọ̀nyẹ́ lóyìn purchasing power abẹ́ àwọ̀ lóyìn kẹ̀yọ́ ìyọ́ náà ìsọ wẹ́yìn kẹ̀yọ́ ìyọ́ sọ àyọ́ want kó yàwó àṣẹ́mẹ̀ ẹ̀dẹ́mì economy islamic nìkàdé ìdọ́ akari islam gẹnu rọ́ọ̀dù mẹ́ka wọ́n mẹ̀ wúrẹ́ bẹ̀rẹ̀ náà alhamdulilahi aka ọ̀yà rẹ̀ kéwù dọ́nà àìkọ́nà wẹ́rẹ́ mẹ̀mẹ̀rẹ́ yìí rẹ̀ súyẹ̀ yẹ́ bá wọ̀ hàn súyẹ̀ igori uche ni so yɛ ɔlimeti ni obi ni uche je ni lo hafa na so yɛ kura kare kura dare ya awele ake na ke numelere inde na awa kare di masa ko iro ke ko ire mene aka yi ara aka be pe so yɛ ala ila ila la wa de ka man ba kai na e hu mo ko pa onen e de ka katina islam islam oni a iwe iwe na ni same volume

Anka is reality. Yeah, I cannot. And then why not even a can end and a present you made? Well, that. So you go. Àwọn ènìyàn wọ̀n wọ̀n. Àlàfọ́ lọ́nà sẹ́fẹ́lẹ́. Ẹ̀hẹ̀ ẹ̀rẹ̀ gbogbo àríwọ́dé. A ṣe ìjọ ọ̀yẹ̀gbọ́ ṣe ìjọ nìrìn. Ọmọ ìyọ̀rọ̀. Ìdípa àbọ̀nà mọ́ ti kú káàkiri ní ilẹ̀ ọ̀nà àákàmà ẹ̀kọ́ mọ̀rí ẹgbẹ́yẹ ọgbọ́wà ni ẹni bá náà mi àkàmà ọ̀rẹ́ kùrán ẹ̀yà tó kùrán ní mìsíyá ẹ̀yà tó kùrán ní mìsíyá àákà ọmọdé kìjọ àákà ẹwàkà وقال لنا كبر لم نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه لكن يقول كايلا أنا أقول القرآن أنا أقول القرآن أنا أقول القرآن anybody dukkan islam a musulmi ya kama yau komai zuwa aka ware komai dinkore komai zuwa aka ware anybody who will call her in a doctor at the channel man down eh and then you go I don't draw you ina abu a kawo da su kan da zaɓa zaɓa da kan ọ̀nà náà ọdún kwa ẹka ya kàwọ́ já ìwú rẹ̀ wọ̀rẹ̀ ìka yìí ọ̀dọ̀ ọ̀dọ̀ jí ẹ̀ kàwọ́ bẹ̀ hàmì sún nù tó wọ̀rẹ̀ ẹ̀wù ẹ̀yẹ tẹ́ àkókèwà ẹ̀ ti sún nù mọ́ ẹ̀wẹ̀ ẹ̀dẹ̀ àgóyẹ̀ náà náà ìrúnà sẹ́mẹ́jẹ mo lè náà wúlé wúlé wúlé wọ́n àwọn ìkẹ́ ìdílé ọ̀rẹ́ máa ẹ̀kọ́ òfin dọ́wọ́ òun ni wọ́n lọ ẹ̀kọ́ náà ẹ̀kọ́ òfin dọ́wọ́ àmà ìfìyà mú àmẹ́ ẹ̀ ń pọ́nà náà wọ́n ìfìyà ọ̀dọ́jọ́ wọn ẹ̀mẹ́ bí àwọn kọ́ tọ́jọ́ ní pẹ̀lú ojú ìlú pọ̀ wẹ̀rẹ̀ ayé fún ẹ̀ ọkọ̀ ní wọn náà ọ̀sẹ̀ tó àlẹ́ àwọ̀ àmà ẹ̀fùchí tó kọ́ ń sà tó tó mọ́ ló bẹ́ẹ̀ ti jẹ́ adéhùn lè tó yìí àátọ̀ ló wà náà àbẹ́ àwọ̀ ẹ̀yìn rẹ̀ tí a bá ara náà wọ́n ní kẹ́kọ̀ọ́ ẹ̀tẹ́ wèrè ọkọ̀ àgọ́dọ̀ ìkiri ilé fáàmù àwẹ̀tẹ̀ nìjẹ́ orí ọ̀rọ̀ àìlú fáàmù náà ẹ̀wẹ̀tẹ̀ sẹ́mẹ̀ ìfìyà ti ń bìnà àhẹ́kẹ́ wà á dáyọ̀ fẹ́rẹ́ ẹ̀dẹ̀ kò yẹn ọmọ náà wẹ̀ wá ọmọ ìgbìmọ̀ náà tọ́lá kìí jọ wá kàrẹ́ ẹ̀wọ́dẹ́ ká olúkú ya rẹ̀ ìjọ́ ni wọ́n rí ọmọ àkàkà yẹ́ nìdí àtìrẹ ẹ̀họ́rẹ̀ kòránù ní dídú àkà tẹ̀lé náà dọ́ọ̀yì tẹ̀ ẹ́ náà dọ́ọ̀ ilé ẹjọ́ na dídú àkà ya ní àmàṣúkú tẹ̀lẹ̀ ní àmọ́fẹ́ tẹ̀lẹ̀ ní àmọ́fọ́nù ìsọ́wọ́ta náà kíkà ìlú ẹ̀hún ya ẹ̀nà ẹ̀hún nílá wẹ́rẹ́ anyìlẹ̀ ya náà ká kàtẹ́lẹ̀ náà ọ̀dọ́bìdé káàkiri nìkò ní àwọn ọkà rẹ̀ ọkà mẹ́tìká ìdí àwọn ọmọ ìwé finishan àti okòmọ̀rin ní ọkìfáńdọ̀ ọ̀kìmára àgbà àti mọ́ra káàkiri mú ìjà bẹ́ẹ̀ masu wọ́n ìjà tó yẹn lẹ́lẹ̀ fún ìjà ana kẹ́mẹ̀ mẹ́sì nàìjíríà dé finishan mítà ìjà àbọ́ kákàtọ́ làwàrí jìníà ìjà àbọ́ kákàtọ́ làwàrí dọ́kítọ̀ ìjà àbọ́ biology eh sẹ́dọ̀ kàn wá wọ́n yà dúdú èrò ní sẹ́dọ̀ àwọ́yà dr aisha hamdan yẹ èyàn wá sí nàìjíríà fáwọn àti bọ́ọ̀dọ́kì skul àti amẹ́ríkà àkàrí fún àmìnìkọ́ sẹ́dí nàìjíríà máa di dákàrú ààyẹ́ ẹ wọ́n lè máa wá kí skul lọ wọ́n lè máa wọ́n wọ́n lè sí abúkọ̀dọ́ dàka àsókùnmà àbáyàwó pẹ̀lẹ́ ẹ̀mà ẹ̀dá ẹ̀mà ọ̀nà àjẹ̀rẹ̀ àmà mẹ́ẹ̀dà káfà ìwé náà jẹ̀rẹ̀ àwọn ọ̀nà jẹ́rẹ̀ ọ̀nà ọ̀rọ̀ àtọ́ àwọn olùkọ́ lè ní mẹ́rẹ̀ wáyé lọ́kùn ìjẹ́ kàtínú ìlànà Here we do another than that. The battle between the truth and falsehood. That catches on. Ekele kwana china candidate and religion. So I'm mama who leche do finish it there. On opposite. Like now. That catches on that. So if you come with your cat and have it. Uyo kome na mi ijaba aveso. Wa ko e Kaduna. Uyo kome na kwanya aveso. Ijo kome na kwanya odwe na dem. Deshi adala ki ijaba. Ya kwa na uba na dafuza.

òòlù yẹn wọn kúrò a àpò ẹ̀ka àfúwéjì àfúwésè wọ́n yẹn wọn kúrò nínú àpò ẹ̀ka dàkọ̀ ọ̀húnra àfúwéjì àfúwésè. ọkọ̀ wa mànì ọwọ́ àmẹ́ ọ̀hún ẹ̀jẹ̀ ha lè na ilé ẹnu nọ́ọ̀rọ̀ àhàpù nà wọ́n hàpù ọ̀nà ọ̀nà díjì skúl láì ọ̀gọ́bìnrin mú ní skúl láti àwọn ọ̀gọ̀wé jà this police was aware because it is foreign that idea is foreign àdíyà náà rẹ̀ kọ́ lọ́gá ní skúl láì akákọ̀lọ̀ tó ìjà ránkì ẹ̀mí ẹ̀mí ìjà ìbí ní skúl ní ẹ̀ní bẹ́ẹ̀ ọ̀nẹ́bí foreign nàbẹ́ àwọn skúl láti bọ̀ bẹ́yìn ìzárí ẹ̀ wéèrè náà wéèrè dínà sí nàìjíríà jẹ́ jẹ́ kì í jà kan máa mẹ́wàá múlẹ̀ ẹkùnrin ní brazil hijab anyị ìtọ́nà àmà nǹkan ó pláṣà lọ́sùn ní ìlú rọ̀bẹ̀ dàkírí ló bẹ́ẹ̀ yìí kọ́ máa tọ̀rọ̀ àti rẹ̀ ọ̀tá kuma náà tọ́nà ọjọ́ wa hótò lúṣẹ́ ni ẹ̀ dọ́tọ̀rọ̀ àti èrè dẹ́wọ̀n àrùn wọ́n èsì lọ kàkí láìlà ìlàlà omi ìlàwọ̀ ọ̀hún náà lèmi. ẹnẹ mẹkẹnẹ bọ́ọ̀ bí kúrẹ́ rẹ̀ ti bẹ́ẹ̀ bọ̀ lójú kílẹ̀ ní ẹ̀ yà mẹ́ bá ní sẹ́mẹ́dẹ́ mi. wá ká ó yàtọ̀ éjì kò yẹ ẹ kàwé ìkàtà fi skul skul náà kà ẹ̀yà kàáfù náà ẹ̀yà wọ ìbò náà ẹ̀yà ara kàáfù náà ẹ̀yà rẹ̀ ti jó lẹ́nu náà

dɔw engineer ɛn nso suwe yàrá kan ɛyẹrẹ yàrá kan suwe náà kan ìdí àwọn ẹsùn fẹsùn lọ́dọ̀ kàdé la suwe yìí ló yàrá tẹ́lẹ̀ àmọ́ ọ̀nà ọ̀dọ̀ àyẹ̀kẹ́ ni wọ́n wò ṣe dáadáa ìyé lọ́kọ̀lọ́ kí n kú ìyé lọ́kọ̀lọ́ kí n kú. ìyá kàkà lọ́kì kú nígbà yẹ kà á náwó àti jìnnà mọ́rí àbẹ́ àbọ̀ á náwó àti jìnnà mọ́rí yẹ kà wọ́n lọ́ organic tomato you know is better organic tomato ẹ bọ wàláhì ẹni ọ̀nyẹ́ ni amáìka ọmọ mi ṣá àpèrí ìdí sùn lọ́dọ̀ ẹ̀jẹ̀ ó ń dúró wọ́n yóò kàn sọ́dọ̀ láwọn alẹ́ ìwà ni òṣèlú kàmá rọwáhù ìmáàmù ahmed muhammad fi ìbùsùnàdì wà kàmá rọwáhù abu dawud fi sunani abu dawud fi jisani ẹ̀jẹ̀ rọrọ ọmọ ọmọ kẹmí àárín ọmọ tó wù wàláhì ààyè ṣèlú amáìka ẹ̀nẹ́ ramadan náà and never shall want, and always. Ẹnẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ àwọn mi tí wọ́n sì kọjá ìrìnàjò kẹrin lọ́kẹ̀ ní òní ẹ̀nà náà ìka ẹ̀ ń kọjá ẹnu fẹ́ ìjọ wa ẹ̀nà mi ń sọ ọkọ náà bẹ̀. Ẹnu tó mórí àkà. Wọ́n dá. Kúmọ́ ẹni òní ẹ̀nà mi ìjọ

da Kùránì dí ní ẹjọ́ àmẹ́ ẹ̀ka, ó ń kúkọ́ èkú, olóòtú ẹni àkàrà Kùránì rẹ̀, dáadáa ìjọ́ àyà

ba domo le na kai ni kora ni ka ele e ton ne ko le nyenye da a fi je ni lo ado ma ni le kora no se ni ka se do inna bima ursiltum bihi kafirun ko to no ga me na no ka to na ya makama o yo ye ba so to a bi no lo ba ni ni kai wa sadaqa allah ta'ala wa sadaqa rasulullah sallallahu alaihi wasallam abi yashore ni Ajọ́ ọ̀bá nílé bìlọ́nù ìlànà Islam. Ẹ̀yìn, ẹ̀yìn, ẹ̀yìn, ẹ̀wọ̀n ni ẹ̀yìn, wẹ́ẹ̀ ká nyẹ́ ẹ̀yìn. Ayọ̀ àbọ̀dọ̀ bá nyẹ́ ẹ̀dá ẹ̀yìn, àbọ̀dọ̀ bá nyẹ́ ẹ̀rọ yẹ́ ẹ̀bẹ̀, ẹ̀yìn orí, ẹ̀yìn àmẹ̀tọ́ bọ́. Àwọn ọ̀nà jẹ́lẹ̀ sílẹ̀ wa, sílẹ̀ ìmọ̀ náà ṣọ́pọ̀ ọ̀pànyẹ̀mẹ̀, sílẹ̀ ìmọ̀ náà fi ìzọ́ ìzọ́ ìzọ́ gbúgbúgbú ọ̀nà láàmúlẹ̀kẹ̀, màálù, lórí màálù ìrẹ́mọ̀ náà, òkú láàbà láwọn ènìyàn, láwọn ìṣèlú tó láàbù jẹ́lẹ̀ mi.

kuma da yanar su agwa yara ozi wani ci ya haita ikokori awa umar na wa ikini mu akwai wọ́n kẹ́ náà mọ̀mọ́lí alábárakẹ́ yá mo jẹ́ ẹ̀bọ́ jẹ́ ẹ̀ta ó jẹ́ ẹ̀nà ìṣókè ọ̀dọ̀ yìí náà ní ọ̀dọ̀ mo jẹ́ ọ̀ àwẹ́ àwọ̀ ẹ̀hẹ́n yá ti wá àbáyẹ tẹ́ kọ́kọ́rẹ́ àwọ̀ tó mọ́ ní ìwé ìfẹ́ wa iṣẹ́ àlọ́ ẹ̀yẹ tẹ́lẹ̀ ìkẹ́ mo jẹ́ ẹ̀ní bí yẹ́ ìnúwé mo jẹ́ ẹ̀ní bí ẹ̀yẹ́ kí dàgbà ní pé ìdẹ̀ náà ó yé ó wè pé ìdẹ̀ ní insha Allah ọlọ́bá nílé kùrà àgbọ́dù rẹ̀ kàkùnbẹ́ kùn ní kọ́lẹ̀ ìbìrà ní ọlọ́bá ní ẹ̀kọ́ rẹ̀ àbíjọ́nù rẹ̀ kìí àjàjá ọlọ́bá ní ẹ̀lẹ́ ìnàwẹ́wà ẹ̀ wọ́n ẹ̀dẹ̀ta orí ẹ̀nà ẹ̀dọ̀ ìyáwó láti mọ́ tó dọ̀lọ̀ ẹ̀kọ́dọ̀ àkọ́sọ̀ ẹ̀dẹ́nu kọ̀ọ̀ káàmà kọ́lẹ̀ dákàlò ẹ̀yà lóhun ẹ̀rẹ̀ rẹ̀ yóò tí máa ẹ̀yà nínú ọmọ àti àjẹrẹ̀ sọ́là mẹ́ta náà ọ̀hún rẹ̀ ìrìn yàn rẹ̀ ẹ̀yin náà tó tó tó tó tó tẹ̀lé tó tó tó tó tó tó ọ̀pá àníyàn náà ká àzàkà ọ̀tá mi wọ̀ ẹ́dẹ́ ọ̀tá mi wọ̀ ẹ́dẹ́ tẹ ọ̀nyẹ̀ bẹ́ẹ̀ dùn bẹ́ẹ̀ mú edo fún àsọ̀rọ̀ yà rẹ̀ ọmọ náà wọ́n ṣe é wọ̀ rẹ̀ ọ̀ọ́dúnrún wà rárá àwọn ẹ̀wọ̀n àdó sùn ní ìlú. ẹ̀nà náà á dẹ̀ nìyí nìkẹ́ nẹ̀ yà yà wà yà wà rẹ̀ àkàrà àgà in forty thousand. ana ihe ma mkpọrọ ya ọzọkwanye anyị niile na enye na anyị scholarship for sponsoring ọzọkwanye niile na enye na akwa eze dọga aka okoko oro nọ na ibi ma na ekoko oro nọ ihe banyere ahịa etu okweghị azụghị ma kọ̀ na dà kòkòrò nà ọ̀nyẹ̀rà ẹ àwọn ọ̀nyẹ̀ lọ́mọ na ọmọ anyị,

ẹ̀yẹ wọn pàpọ̀ náà kò ní kakọ́ ka yọ́nà jẹ́ màtàmù ajẹ́ kì yọ́nà ànílẹ̀ adé àkùrọ̀ àkùrọ̀ bá fẹ́ wọn náà mà nìyàn tìǹà yọ́dà kàkà ẹ òmùrì náà wà sọ òwúrẹ̀ so òmùrì ọ̀nà wà òwúrẹ̀ so wọ́n lọ àwọn òjò bẹ̀rẹ̀ òwúrẹ̀ òmùrì náà wà òwúrẹ̀ so. òwúrẹ̀ so ní pọ́lísì rẹ̀ àbá àkókò rẹ̀ ọ̀

ọmọ ìgbà ẹni bá náà ṣá òjò ó dìkì islam ó mú dìkì islam ó bẹ̀ dùn mú àwọn tàbí sanábò ó mú islam ó bẹ̀ dùn mú tàbí sanábò ó mú adébìlọ ẹ̀kẹ́ ikú òyìjì ikú ọ̀yìjì náà ọ̀nà máa nìbà ẹni lè máa ìrọ̀jẹ́ máa wáyé dánú wà ní sáàsáàbì ikú ìjì ọkọ̀ ọ̀rẹ́ ni àpọ̀ ọ̀nà ẹ̀ ọ̀nà ọ̀nyà lẹ́ka ìrọ̀jẹ́ ìmà ikú ọkọ̀ ọ̀rẹ́ ni ìrọ̀jẹ́ náà náà wí ìrà ní sẹ́mi lẹ́ ewu ìrà kò náà hú ikú ojú ọkọ̀ ọ̀rẹ́ nàbẹ́ ọ̀nì nílé ṣọba bẹ̀ òmùrùn náwó àpọ̀ ìnà nàbà bẹ̀ níta ìjì náà hùn náà hùn náà ọ̀rọ̀ wa hùn náà ọ̀rọ̀ wa awúyẹ̀wúyẹ̀ bẹ́ẹ̀ kí ni èrò dínà mi kú yẹ kọ́wọ́ lẹ́nu tó kọ́ ẹ̀kọ́ ẹ̀kúrẹ̀yẹ ẹ̀bọ́ ẹ̀bọ́dà yìí gẹ̀gà. Àbí kéèdì sí ní kúnyó bí tuwé hypertension. Mẹ́rin for for twelve years mẹ́rin ní hypertension. Ẹ máa bá for fún wa. Máa ń tẹ̀lé àwọn hypertension ní ìran wá sẹ́mẹ̀. Ẹ máa ọ̀pọ̀ àná lókè wọ́n lọ́lá. Ẹni ọ̀rẹ́ jẹ́ ká àdágún ọ̀nà mi kẹ́yìn. Wọ́n lọ́lá ìdòmú rírẹ̀ mẹ́ka. Blood pressure ìdòmú rírẹ̀ mẹ́ka. Normal. Very normal. Ẹ̀mẹ́ àdàmọ̀dì ní ọ̀nà lọ́wọ́ ìkìlẹ̀ ọ̀rẹ́ bàánù na ihe nwere idan kuma zana akwai yana daga muna wa wari yawon ɗin su kuma yari ciro ana ne yari ko yawon nana ẹzẹ́ ní ìbùdá rẹ̀ ẹ̀yà abẹ́rẹ̀ ikú abẹ́rẹ̀ ìjọ الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما orí yóò mú orí àná ya ẹni wọn ẹ̀ka àgbáwọ̀ ẹni búrọ́dọ̀ náà ẹ̀ka ní mẹ́rọ lẹ́nu náà lẹ́nu fún ìbúrẹ́ màá lọ́dún sí ẹ̀ẹ́dù wẹ́ẹ́ màá lọ́dún sí wé yá náà onírìkà rẹ̀ they show that stay your hair wọ́n ẹgbẹ́mẹ́ alìdínà yẹ̀bì dúnà lè rọ́bìhìm sójádàn wọ̀kìyàmà ẹni ọ̀nà ìkọ̀ lọ́sọ́sọ́ ráhó dẹni àdẹ̀yàkúnábìlà ikú òjìdá orílẹ̀-èdè olúwẹ̀n wọ́n yẹ́ kakúnábìlà ráhó ó wá máa bàjẹ́ mọ́ ilé lókè àdàbọ̀ ojú ọdún òní olóòrùn èdè sẹ́sùn látúnatúrà ikú àbọ́kọ́ náà wọ̀nyàn ilẹ̀ dọ́là ó wà ní ọ̀nyàn sonyo awda kana sonyo we sonyo muslim ilo ije ma na wo ene so aduwe ọkọ̀ mọ́ ìnáwó èyí èdè bèbè ìdẹ́ àyè brọ́dọ̀ yẹn ni wọ́n káyẹ̀ ẹjọ́ náà ẹni ẹ̀dàkọ̀ ẹjọ́ tí náà ẹ̀kọ́ ní àmàdé ẹ̀dùkùrú ìmẹ́ ọwọ́ ẹ̀ náà wọ́ ìdí ayé mẹ́ yẹ́ nyàwó náà ẹ̀kọ́ ní ìwá ẹjọ́ brọ́dọ̀ yà lọ́pẹ́tọ̀ ẹ̀mí nílákùndínlógún túkìnà saburka ya menta brina umota insha Allah taala anyi bena ya menta brina ana rono ni sigire umota ya ya ka mena ba ala sura ala yen muna wani ka muna do osa ban ka to de Allah ne ka le o mori he se ni da ku ai ni da ba ni se me agora wa ara yi me we me ma o le insha Allah agha, ụgbọ niile na Muharram lọ́sí àwẹ̀ anáyọ̀ ìsìn ọdún mílíọ̀nù Medina lórí ka Yahudi ni rẹ̀ ní ṣáwẹ̀ ìyáyìn ẹ̀họ́ inú Muharram lọ́dún rẹ̀ ọ̀sì ka àṣàwẹ̀ fún ìṣọ́nà alákẹ̀bẹ̀rẹ̀ ọ̀nà sínú inókù tàbí àwọ̀ adébùsọ́nà ẹ̀yà kúrò ìhùn náà lọ́dún mú ní kàràbà náà ṣọ́ ọ̀nà ìyá náà yẹ̀ ọ́ iná muharram àmọ́dọ́dún mú ní kẹ̀ àwárẹ̀kọ́ ní ìsí díẹ̀ jí àhúbíyìn àgbáwọ̀ dọ́dún sọ́sọ́ sọ́lọ̀ dọ́ka

fún ìnáwó gbà ìtò ní aṣọ. Abdullahi ibn Abbas, radiyallahu anhuma, ọkà hàn tó mọ́rí da ká sẹ́wù tó já don tó musallar salam gáyẹ̀. Da mọ́rí ìjẹ ibe ẹni ibi àwọn láti ẹ̀rọ. Ọ̀nà náà jọ ń yẹ àwọn yọmọ̀ àrùpà. Àwọn yọmọ̀ àrùpà náà kóra ẹ̀ lákòólè. Láti ẹ̀ ọ̀nà ní nẹ́ẹ̀sì ẹ̀. الماضية والباقية أظن يكبر السنة الماضية tòmórí ti gbọ́ gbòòrì apẹ́ ọ̀láti ẹ̀ abẹ́ àwọn ni máa kò tẹ́ni aláàtúndínlẹ́kùn náà ni yóò fi rọ̀ lọ́hùn lẹ́kùn. when does that matter? Have you told that matter? See, I have it on my prayer shower. Don't we now talk that one over there? And come on in, and don't hold us, maybe, wa alayhi salatu salam. And I'm getting out to my now, because you don't know what he is. As I said, Musa, don't have our own reside. The round and now, Roya, more now I can, Yama Shaw, more now, or some more white.